sówó mẹ́nu rẹ̀. torí bọ́ bá ti pọ̀ tó ní o ti padà pọ̀ tó ní bẹ́ẹ̀ ni o. ẹ̀dẹ́kẹ́jẹjẹ ẹ̀dẹ́kẹ́jẹjẹ wọ́n ti gbẹdọ́ gbẹdọ́. lọ́rọ̀. ẹni dáhìn. ẹni dáhìn. ẹ pa. jígájígá sẹ́rọ̀ délẹ̀ jígájígá sẹ́rọ̀ délẹ̀. dododomi domi domi mi domi ni rere o domi domi domi mi domi ni rere. mi mi mi mi mi mi mi mi dodo mi mi mi rore do domi domi domi dododo. domi domi domi rere o mi mi. bí o ṣe jẹ́nu. o ti jẹ̀bi kù. ibi tó gbé mi lẹ́yìn kankan. èyí ṣe gbé mi lẹ́bi tí mi ò mọ̀. ìgbà tí mo dé ni mo realize pé mọ́mí mi ò sí nílé dáàdi mi ò sí nílé èmi nìkan ni mo wà nílé tó lè wọlé kó wá gba kóńdó. àti wọlé o kò le Hmm. torí èmi kọ́ ni mò ń rúgbá lọ́sùn Òṣogbo títí gba láṣà lọ́dún èkó nǹkan ti bàjẹ́ nìyẹn. fifty k. mo rò pé òòṣà òkè tanná lásán fẹ̀yìn nìkan ni. òòṣà òkè lè má tanná fún mi ṣùgbọ́n òòṣà òkè lè tanná fún ìyá tó dẹ̀jẹ̀ sí yín lójú ẹ pè wọ́n wọlé kẹ́ lọ fún wọn ní kóńdó. bàbá onífìlà mo bá yín kọ́ ẹ̀ ń parẹ́. tẹ́gbẹ́ ah! wọn lẹ́wọ̀n ọmọ yín ní tí wọ́n sẹ́yìn sí yín látẹ̀yìn. tẹ́lẹ̀ lẹ́yìn ń olótìrẹ́lẹ̀. ẹ ẹ partnership mi ni. partner. partnership. ṣé lè tó dàbí kútẹ́lù. ẹ ẹ kàn lè fojú kútẹ́lù wo fúbọ́là lòun náà tẹ́ẹ̀ ló ń gbà. olóde mẹ́ta yìí. ah ẹ fi olóde mẹ́ta lẹ o ẹni mo fẹ́ ẹ̀ndì kárí àmì pẹ̀lú rẹ̀. wọ́n ìwà bẹ́ẹ̀ kọ́kọ́ sí kò bì jọ. ẹnu bàbá ọkọ mi ẹ calm down ah. you don't have to be rude ẹ mọ̀ mi rí. tí wàhálà wọn bá fẹ́ pọ̀ jù máa pe ọ̀rẹ́ mi kọ́ ni ẹ̀ á bá mi tì wọ́n mọ́ gádùn. Ah. káwọn ọmọ ọmọ dàmí làmú káàkiri mọ́ lọ́ọ̀bàdàn hmm. ni wọ́n ń gbọ́ ogun oríire ọ̀sẹ̀ oríire ajíjọlá ànábìrè oríire two hundred mo rògùn oríire wa àwọn ọmọ bògùn jẹ wọn kọ wọn sórí rẹ. bàbá mi di eh! wọn á sanjọ wọn á rògùn wọn lò. ṣé ògùn agége àbírú ògùn èwo. ìwọ ń sọ fẹmi wípé èmi jẹ ọmọ Ṣàngó pé ṣé sàásù lè mí ni. bẹ́ẹ̀ ni sàǹgbà tẹ wọlé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe ṣe rè é hmm. ká pàrọ̀ bíi sàásù. ìdí tèmi fi gbà pé ara Ṣàngó ni wọn hmm. wọn jọ bàbá yọngidu ah. sáyẹnì pọ́tébù. bẹ́ẹ̀ ni ìwọ dídùn. tó bá kọ wájú sí yín kẹta tó bá kọ ẹ̀yìn sí yín kẹta tó bá kù ẹ̀yìn nìkan kẹ tó ìwẹ̀rọ yín pa. ohun tó ń sọ ni wípé àwọn tó dáfá fún ifá àwọn náà ni a fi kó. mo darúgbó ọdẹ tí ń tolú mo di ògbólógbò ọdẹ tí ń wọ ògòǹgò láàtàn bí ọmọ aráyé bá ń gúnyán nínú odó ìdágìrì a sì dá ilẹ̀ lẹ̀. láyé sáwàdà. kìnìún ò torí gbàdámọ̀ láíláí kájá wa tẹ́rí kí kámúrù ẹ̀gùn ká ìlàjà lọ ọ̀rọ̀ òní lè wọ̀.